mo fẹ́ ní ọ̀rọ̀ kékeré kan tí ń ṣẹlẹ̀ láti bí ìjẹtàpọ̀ thirty first of October. àwọn ìjọba Saudi wọ́n fàyè gba ayẹyẹ kan nínú ọ̀yà ilé òní ayẹyẹ Halloween ayẹyẹ kí mo pè Halloween bàtí mo ń pè nù kí ló ń pè ní Halloween ayẹyẹ bú kan ni ayẹyẹ àgbákò kan sì ni ayẹyẹ ní burúkú kan sì ni ọlọ́mọdé àbáwọn tí tó ṣe pé àwọn bìlíìbù oríṣiríṣi ni wọ́n gbé lórí ẹ̀ wọ́n bá débi pé wọ́n gbà pé àkókò yẹn thirty first of October náà ni wọ́n sábà sí wọ́n máa àwọn tó ti kú gbogbo àwọn òkú jọ̀hún àsìkò yẹn làwọn náà máa ń wálé wọ́n wá darapọ̀ máwọn aráàlú àwọn alàyè so àtòkú àtàlàyè ó jọ ó jọ tàṣepọ̀ níjọ́ náà tó bá dalẹ̀ ọjọ́ náà àwọn alàyè tán fẹ́ celebrate Halloween àwọn náà wà máa múra bí òkú wọ́n lè wáṣọ náà máa sọ wọ́n lè lọ wá àwọn bí máàkì kan tí ó pé tán bá dé máàkì láì ẹ́ nígbà wọ́n lè múra tí wọ́n jọ zombi wọ́n lè múra tí wọ́n jọ kí ó jọ zombi so nǹkan pè ní halloween kí ni wọ́n common láwọn bí àwọn ará India ó pọ̀ ó common lọ́dọ̀ wọn tọ́yì àwọn Yorùbá àwọn Áfíríkà tí wọ́n náà ní tiwọn kódà àwọn náà ní tiwọn lẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá àwọn èèyàn náà gbà kókò mọ́ wa àwọn kọ̀ọ̀kan náà àfáà lè Yorùbá náà gbà pé ní gbogbo alẹ́ alẹ́ ọjọ́ àlàmísì àwọn òkú ma ń wálé àwọn kan náà ma múra fófù ní ọ̀nà tí wọ́n múra bí òkú àwọn kan tó bá dijọ́ náà ká mọ̀ jẹun tán ká mọ̀ ṣe oúnjẹ kù tó táwọn òkú náà bá wálé kẹ́lẹ̀ mọ́ ní sí àwọn àkídà kákídà àgbákò kágbákò ní ọlọ́run kó làwọn kò ní ọ̀rọ̀ ní tọ́yì ìṣẹ̀lẹ̀ yìí ó ti wá wọ sàwọ́jú nínú ìmọ̀ ní tọ́dún tó lọ́tọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ọdún náà èmi ń bẹ mọ́ kájọ náà lásìkò tí wọ́n ń ṣe àlòrin ọlọ́nkọ́ mọ́tò kò fẹ́ nìkan kan wa. ìgbà tẹ̀lé yíwá tẹ̀lẹ̀ oríṣiríṣi nǹkan làwọn èèyàn sọ àkọ́kọ́ àbá ní àwọn tó ń ṣe àṣà mẹ́jọ fi ń ṣe nǹkan àṣà lásán kọ́ mọ́ wọ́n ti lọ kí ni mọ́ àkídà àkídà wọ́n ti wọ́n ti lọ mọ́ mùsùlùmí torí ẹ̀ bá pé tó lò ti gbàdá ilaha illallah tó ti gbà pọ́lọ̀ ọba nìkan la mọ́ ń jọ́sìn fún ọ̀ ní ma bá wọn dé ìlú nǹkan báyìí èyí burúkú ni ọlọ́mọdé àbáwọn sí bẹ́ẹ̀ a ti gbọ́dọ̀ kọ̀ndẹ́mù ẹ̀ àmẹ́mọ́jẹ̀ ń tàn yìí ẹni pé kí níwì kò ní pẹ́ mọ́ nísìnyí ló dà áfíríkà kò ní pẹ́ mọ́ nísìnyí ló dé nàìjíríà kò ní pẹ́ mọ́ nísìnyí ló dé nàìjíríà ọlọ́mọ àjọ dé lẹ́bù pé àwọn ẹlòmíì náà tá a òkú yẹ kan sí nínú mùsùlùmí wọ́n padà mọ̀ ṣe ọmọ aláwọ̀ sẹlẹ̀bírẹ́tì ẹ̀ torí tó bá lè mọ́ àwọn mùsùlùmí mọ́ báwọn sẹlẹ̀bírẹ́tì Christmas kò sígbà tán ìlú sẹlẹ̀bírẹ́tì yìí ṣẹ́wárà àwọn celebration yìí inú tó wá máa ń jẹ́ kó rí bí káàkiri nu àwọn èèyàn bìlíìfù tó máa ń boom economy wọ́n tún bá ti dọ́dún tó bẹ́ẹ̀ ṣe àwọn ọlọ́jà wọ́n lọ sí gbogbo nǹkan tó yẹ kí wọ́n fi mọ àwọn máàkì tí wọ́n ṣe sí orí tàbí òkú wọ́n mọ̀ ní ẹ̀rọ tó bá lásìkò Christmas méjì oríṣiríṣi nǹkan ló máa ń jáde ọjà máa ń tà bí ìta àwọn èèyàn bẹ̀rẹ̀ gan-an Christmas fún wọn ọlọ́mọdé òde ọ̀kí ní alowin náà gbóná ti wá nínú àwọn èèyàn fẹ́ wọ́n ti ṣe pé àwọn náà sẹ́lẹ̀bírẹ́tì àlọ́wìn ní gbogbo ayé bá wá ń ṣe ẹ̀mà pé njọ́ tó bá ti ń wọnú òun nínú Saudi ó ti di kínú yóò di tí ó máa fọwọ́ báyìí ní ẹ̀mí yóò sì di tó yẹ kó yóò máa bí ìbànújẹ́ ọlọ́run ìjọba Saudi ọlọ́dàkùnrin sábà máa tọ̀ wọ́n torí tíjọba ò bá pàmì tiẹ̀ nínú ìbútọ́lọ̀ ní kẹnu kára àbí ọ̀nà Saudi wa táwọn bá pàmìtì ẹni kò sẹ́ni tó bẹ́ẹ̀ kó dánwó ẹ̀wọ̀n àwọn bẹ̀rẹ̀ ti pàmìtì ẹ̀ yìí ní wọn lọ lọ ó ti bẹ̀rẹ̀ lẹ́rìí àpò lẹ́rìí ní wáyá ìpadà máa ní kọ̀sí ní kìnní kan yóò máa lọ káàkiri dàmá gbogbo ẹ̀ àmàdù àtàwọn ọmọdé lọ ọlọ́mọdé òde máa ká ó sì mọdé òde máa ní tó gbọ́dọ̀ jẹ́ sádùá náà ni pé ó yẹ kí ni wọ́n bàjẹ́ ó sì yẹ kẹ́ni wa ó kórìíra ẹ̀ ó yẹ kí ni wọ́n bàjẹ́ ó sì yẹ pé kí ni jọmọ́ kẹ́mi wa ó kórìíra ó sì jẹ́ kí ẹnu wa náà lè sọ pé kí ni yìí kí ni jọmọ́ kò dáa ó tẹ̀lé lú ní o àbọ̀dì tẹ̀lé ní Saudi gbogbo ọjọ́ tí bàjẹ́ bá ti ń délẹ̀ nítorí ẹ jẹ́ sáàdùn àti pé kí ní yìí kò sí kí ni kò dáa tí gbogbo wa ká sì máa kọ̀dẹ́ wẹ̀. amadu àdánwò tó wá kàn wá ó ní pé lórí àlámọ̀rí yìí àwọn ẹlòmíì ìtàn gbà pé sàwọ́dí ti ṣe àwọn àmọ́ gbà fọ́ tí sàwọ́dí ti ṣe wọ́n àwọn wa fẹ́ gbàgbẹ̀ wọlé wọ́n fẹ́ ṣe kí wọ́n fẹ́ gbàgbẹ̀ wọlé ìran púpọ̀ ló wá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí lọ́dún tó kọjá ẹnìgbọ́kùnrin kan sọ̀rọ̀ ń parẹ̀ tí mo sì fún létí ìgbà náà òun pariwo ẹ̀yà alùsùnà nàìjíríà ẹ̀yà pé alábùsí ni yóò àṣókùnrọ́ ní ẹwà ń tàwá ẹgbọ́rọ̀ sọ̀rọ̀ kankan mọ́ nàìjíríà yóò nítorí pé kí ni àwọn ẹran tàúdí àwọn náà ti ń ṣe alówún ìyá o ẹgbọ́rọ̀ sọ̀rọ̀ bàbá bàbá bàbá àgbàlagbà ní ẹ̀ṣẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀dàkù kí ló kan mùsùlùmí alùsùnà nàìjíríà pẹ̀lú wọn sálómi Saudi ah, kò kàn kọ́lọ́ tó béèrè àdánwò kan àbẹ́sẹ̀ kan àbọ́ràn kan tí bá ń lọ Saudi lọ́wọ́ alùsùnà nàìjíríà ọ̀nà dì yóò kọ́kọ́ béèrè nu ilé kálukú wa sàn individual òyìnbó làwọn kọ́kọ́ bí mi lọ́rọ̀ ara mi as an individual tó bá bèèrè lọ́wọ́ kálukú wa ní ń pa ara wa yóò tó bá bèèrè lọ́wọ́ rẹ̀ yóò bèèrè lọ́wọ́ èmi yóò bèèrè lọ́wọ́ individual wa nípa immediate family wa ìyàwó wa ọmọ wa àwọn tó tó extended family wa àtàwọn family wa náà tó jẹ́ tàbúrò wa àtàwọn extended family wa yóò mọ àwọn tí ọkọ̀ mọ bí wá nù yóò tún bí wá nípa àdúgbò tá wà local government tá wà ìjáwọ̀ láti ń bẹ state tá wà ìjáwọ̀ láti ń bẹ kọ́ńtì tá a wà ìjáwò láti ń bẹ̀ kó tó máa bèèrè lọ́wọ́ wa kọ́ńtì tó kàn wá tó ń wá bù sí táwọn èèyàn ṣe mú ìmọ̀ darú nǹkan bá gbè kẹwàá dá lórí àwọn àlùsọ̀nù alùbọ́ọ̀lù àbùsínú alákọ̀ọ́kọ́ nù àbòsí Saudi Arabia gbogbo ẹ̀yin tẹ́ ṣe wílé ọlọ́mọ́sàbá fi ní mọ̀nà ọlọ́mọ́sàbá tọ́ ìṣọ́ náà àwọn ará tó ti lé ìwà pọ̀ àmọ́nú àwọn tẹ́bí yìí tọ́jú bá fúrọ́ǹtì ìlú mẹ́ látọ̀dún tó lọ àwọn jamaatu ikhwan muslimin àtàwọn jamaatu tabligh tọ́rọ àwọn méjèèjì ìjọba Saudi ti tẹ̀ wọ́n pẹ̀lú kan ti clear àwọn méjèèjì ní terrorist so ìgbà táwọn wá rí nǹkan báyìí àwọn náà wá fẹ́ fight back wọ́n fẹ́ fire back àbí kí ni òun lọ́wọ́ wọ́n fẹ́ ìta ní èjọ tí wọ́n bá sọ́jú mọ̀ pé ẹgbẹ́ pé tẹ́rọ ìṣọ́mọ kọ́mọ jàkúrú àwọn jàkúrú lọ́wọ́ àwọn náà bẹ̀rẹ̀ ọ̀nà àwọn àbáta ojú sọ̀rọ̀ wọn ẹ̀hún ọ̀nà àbáta ojú sọ̀rọ̀ ẹ̀hún kí ni àwọn ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní àtàkì àwọn àfá Saudi ẹmọ́ ti àbòsí mọ́ ẹ̀dàkùn ẹjá mọ́ separate láàrin ìjọba Saudi àti àwọn àlùfáà Saudi Arabia ẹ máa ráwọn àlùfáà Saudi Arabia bí àfáà gbogbo ìlú kọ̀ọ̀kan àwọn àfáà gbogbo ìlú kọ̀ọ̀kan ẹ dákun Nàìjíríà wa yìí báwọn àfáà ti pariwo ẹ má ṣe jìnnà ẹ má ṣe jìnnà ṣé jìnnà kálẹ̀ ẹ dáhùn inú lọ́rin wa ọlọ́mọdé lọ yóò bàjẹ́ àwọn àlùfáà wa ń bẹ̀ bá ti ń parí ẹ mọ́sẹ̀ ìdìnà tó tẹ̀gbẹ́gbẹ́ láti ń ráwọn àlùfáà tó kù sí wà sí pé bọ́lọ̀ ń bá fẹ́ ṣe ìdájọ́ ọ̀lọ́rin ọ̀ràn táwọn ń dájú ó lọ́rán kí ni ọ̀ràn jìnà ọ̀tọ̀ ní káwọn àfáà sọ̀rọ̀ ọ̀tọ̀ ní káwọn tó ń bẹ nínú ìlú kọ́tẹ́ kí ni kọ̀wùwà kọ́tẹ̀fẹ̀ lọ sí wọn ẹ̀dá kò já lábòsí kọ́ ẹ̀yìn àbá lọ ní ẹ̀sì dákẹ́ wọ́n ti ṣe jù náà ẹ̀dàkù kí ni wọ́n ṣe wọ́n mọ̀ sí wà sí náà ní títàwọn àlfáà nìkan sọ wọ́n ti sọ sí kìnnà wọ́n ti pálá ríwọ́ wọ́n wí kọ́kọ́ wọ́n wí gbangba bẹ́ẹ̀ wọ́n láwọn àfáà Saudi náà bẹ́ẹ̀ wọ́n jọba Nàìjíríà iná àìmọye kọ́kọ́lá náà sọ ní Nàìjíríà láàrin ara wọn táwọn àlfáà ń sọ láàrin ara wọn táwọn aráàlú ń sọ láàrin ara wa ẹ̀dá ìjọba tó yẹ ìgbàlá ìjọba ó ń ṣe sí ẹ̀ ìjọba kọ̀ọ̀kan máa ń wo kí ní òpin òun ni ìjọba kọ̀ọ̀kan wo kí lòun lè fi géèmì àti àwọn èèyàn tí ń bẹ nùlú bẹ́ẹ̀ ìjọba Saudi náà ìjọba Saudi àwọn náà máa wo àwọn ọmọ ìlú àwọn kí náà fẹ́ àwọn àlùfáà ó máa pariwo kí ọlọ́run ọba fẹ́ ìjọba náà ti fẹ́ wo pókè àwọn ò fẹ́ ju àwọn àfáànù àwọn ò fẹ́ ju àwọn aráàlú nù sọ́mọ̀ pé ó bí ímánì wọn bá ti wá tó bẹ̀rù àti bá gbóyè ẹ̀sìn bá ti wà ní ara wọn tó ẹ má di ọ̀rọ̀ rẹ̀ lórí àwọn àfáà ẹ̀dàkùn àwọn àfáà àwọn tán lè ṣe bá tó wà pé ẹ má sẹlibrétì mọ́ olúdí ànẹ́lì nípò lẹ́yìn wọ́n lè tẹ́lá lè ṣe bá tó wà pé kódà ẹ má ṣe sẹlibrétì mọ́ bẹ́ẹ̀tì ara rẹ̀ táwọn ní òun á mọ́ sẹlibrétì ọjọ́ fún àwọn òkú kan báwọn òkú kan bọ̀ wálé ayé wọ́n sábà sí mọ́ ẹ̀mọ́ ṣàbùsù mọ́ ẹnìkan ní àwọn òsọ pé àwọn dìlé olórí pọ̀ tó ẹkọ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ wọ́n ti sọ wọ́n ti kílà kójọ mọ́ wọ́n sọ wọ́n ti ń sọ wọ́n ti ń láti máa sọ náà gbọ́dọ̀ sọ náà ló bá tẹ̀lé torí ọ̀nà tí wọ́n ń wá kí wọ́n gbà fi sọ ó ní ọ̀nà káàmà pariwo Muhammad bin Salman la'anaka Allah subhanallah ọ̀nà tí wọ́n fẹ́nu tabban laka ya Salman tí wọ́n fẹ́nu ahalakakala ìdí wọ́n fẹ́nu wọ́n lè sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn kò bá ìsìlámù lọ anabuwa Muhammad sallallahu alaihi wasallam ọ̀nà yẹn kọ́ ló rẹkọmẹ́ndì fún wa káfi kọ̀rẹ́tì olórí ọ̀nà tó ní káfi kọ̀rẹ́tì olórí òní káfi olórí jòkó báyìí káwọn tó bá já àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn onímọ̀ kan lórí kan wà mọ̀ dámọ̀ràn àwọn àfáà sì kéré àmọ́ ọ̀tọ̀ ni wọ́n dó lórí mọ́ràn ọ̀tọ̀ ni kó lórí ó wá tẹ̀ síbi tọ́lọ́ wọn bá ní kí wọ́n tẹ̀ sí àwọn wá sojúṣe wọn lórí òwá tẹ̀ ẹ bẹ́ẹ̀ ẹ dákun kí wà lọ fẹ́ kàn sí ó ó ọ̀rọ̀ mi ò yé jàmá so tí wọ́n fẹ́ kàn sí nìkan tàbí tí náà takò halloween wọ́n takò gbogbo nǹkan wọ́n takò bàjẹ́ ni àìbẹ̀yẹ̀ kan nítorí àwọn àpóòsọ̀ yìí lórí tí ò ní yípadà ìjọ ìjọba Saudi fẹ́ ní káwọn obìnrin ó mọ́jíjọ ọlọ́pàá pé káwọn obìnrin kámọ́jẹ́gí ní kámọ́jíjọ ọlọ́pàá Sheikh Salih Fawzan habibullah lọ́mọ́sàbà àkẹwọn wọ́n gbé bá tó wá lọ́dọ̀ wọn wọ́n ní kò sí tó jọ obìnrin mùsùlùmí ò gbọ́dọ̀ mọ́ ṣiṣẹ́ ọlọ́pàá ẹ̀dàkùn léèmí mọ́jẹ̀ ìtàn ọlọ́pàá ti wà ní Saudi Arabia

lórí akílè rẹ̀dà kílè rẹ̀dà kílè rẹ̀dà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àmì ìtìsù àwọn tó ti fi wọ yúnífọ́ọ̀mù náà wà dákun àbá àti fatuwa ìjọba ti dọ́sẹ̀ táàrí máa pariwo ní ọrùn àwọn akílè náà àfà wá sí wàmá alàrọ̀ sórí ilẹ̀ ìgbàlá àwọn àfà àti bá wọn sọ tí wọn lọ so ẹ mọ̀jà ṣàbù sí àwọn àfà sàwọ́dí mọ́ in tó yẹ kó jẹ́ ojúṣe wọn nígbà bá rí bàjẹ́ kẹ́kọ̀ọ́ kan ti sọ̀rọ̀ pa pé bàjẹ́ òdá àmọ́ wọ́n gbọ́dọ̀ confront olórí ní gbangba publicly wọ́n gbọ́dọ̀ confront olórí lórí mímbàrí eléyìí ò súnà lẹ́gbàá Muhammadu sallallahu ìlànà ni àwọn kan ti lórí lánàá ó yí wọ́n máa mùsùlùmí lọ́wọ́ lọ́jọ́ tí wọ́n lóúnjọ́ náà lẹ́nu padà wá kò pẹ́ mọ́jà lókì ní ìmọ́ torí pé gbogbo ògbà tí wọ́n lo kákọ̀ fọ́jú olórí ogun ló dá ìdí kò sí ìjọba ló lágbára tó ọmọ bí yóò ṣe pọ́síbù ní pé ẹbá lẹ́bẹ́ bú lórí ìjà nìkan ẹ̀rọ lórí òṣè padà torí ẹ̀yìn ọmọ ìlú náà ni wọ́n ló èdè sí ní nítorí ọlọ́fẹ́ bú lórí ìjà ẹ̀dá ta ni sọ́jà gọ́ọ̀mẹ́ntì àbí ẹ̀kọ́ ta navy ta ló láàmì ta ló ní bá lówọ̀ ìwọ ló

yóò mọ̀ tayọ ẹ̀yìn lẹ́ ṣòfò ẹ̀mí ẹ̀yìn lẹ́ ṣòfò dúkìá sáwọn kan yẹ́ ti wá tẹ̀lẹ̀ tàbí níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní pé sọ rí ìjọba sílẹ̀ ẹ̀kùnkùn tí ní kèje ìjọba lára ayé náà gọ́ọ̀mẹ́ntì ó pẹ̀ àwọn kan sẹ́yìn lóyìn gbogbo àti ní bẹ́ẹ̀ ṣe ẹ̀wọ̀n náà ni wọ́n ṣubú wọn ní ọ̀rọ̀ àbá àti para panu pọ̀ pé ẹ̀wà ẹrógun à ń gbógun tó lórí òde wọ́ọ̀tù ìmọ̀ràn náà bí ìtawárí lẹ̀ pé tó bá fẹ́ gbó lórí nímọ̀ràn wá pa sófo ń bì kan ìwà àti ẹ̀kọ́ dìímú lọ́wọ́ báyìí kọ́ fi gbà nímọ̀ràn sí ọba fẹ́ gbà á nítorí mú àwọn àfáà àtàwọn ní sáàdì kan nínú sáàdì ní sáàdì àwọn àwọn tó ti lọ inú àwọn eléré àwọn tó wọ́n kọ́ lọ tí wọ́n lọ pósìtì ẹ̀gbógun tó lórí ó yíwọ́ lẹ́nu fi kòkó lórí pé kí ní ògbòrò ní báyìí mọ́ ọkàn mi àbòsíbì táwọn yẹn tó wá mọ́ sí ọlọ́mọ́ta bá wa mú wọn tó ọlọ́kùnmọ́ ìyà àgbákò jù wọn ìjọba Saudi fúra rẹ̀ àwọn èèyàn náà tó wá sọ̀jọba Saudi náà ti pé ẹ̀rí wọn tó bá ti wá ṣe lẹ́yìn ìdíṣẹ́ wọ́n fẹ́ lójú wọ́n fẹ́ lójú ẹ̀dá ni ò ni ò ti ni ò ti ti bàjẹ́ ìwọ náà ń sa lórí ìsà òní òkè àti gbọ́ kí náà ń ṣe ní Nàìjíríà ti wáyé kí lè ṣe tán nàìjíríà mélòó ni wọ́n ṣe ń bí jẹ́ ìṣe nàìjíríà wọ́n ní ẹ̀ saudi ẹ̀ bìlárùn saudi náà pé bìlárùn saudi náà pé rẹ̀ kí gbogbo wa sọ́rí ta bá saudi pé bàjẹ́ ò gbọ́dọ̀ lọ sọ́rí tó jẹ́ ibi sí saudi mọ́kà àti bó madina sọ́rí gbogbo bí tó bá ti yàtọ̀ sí méjèèjì má máa wò níwò ní ààyè ẹ̀ta mọ́ ayẹ tàtà ní Saudi ibo ní jọmọ́ Mẹ́kà àti bó Madina àwọn àyè méjèèjì ilà nẹ́bí láwọn ìlérí báwọn ìbàjẹ́ kan ò lè wọbẹ̀ àwọn ìbàjẹ́ kan sì ni kèé tún kíṣe gbogbo ìbàjẹ́ nígbà jáàlì bá ti jalè ayé rú tó kò lè wọ Mẹ́kà kò sì lè wọ Madina gbogbo pọ̀lú tó kú Saudi àti dàmọ́ọ̀mù àti riyab àti kọ̀tíìn àti gbogbo àwọn lúmìnira jẹ́rẹ̀ tó mọ́ dákọ̀ tó jìnà jìnà wọ́n kú ẹ̀jọ́ gbogbo ìgbàdíwọ̀lẹ̀ tó máa rí àwọn tàó máa rí ẹ̀dà mọ́mù kankan máa rí àwọn stéètì yẹn bọ́bá ti ń rí Lagos state tọba ti ń gbọ́ jẹ́ dá máa rí jẹ́ dá bọ́bá ti rí kíni Lagos state Ògùn state Ìlọrin Kwara state gbogbo ẹ̀ state mọ́mọ́ rí nípa orí mọ́kà mọ́ ogun bẹ̀kọ́ ní mọ́kà mọ́kà mọ́ bí náà ó ní àdúgbò kọ́ dàda ó ní àdúgbò bẹ̀rẹ̀ ọ̀nà dàpọ̀ bá protect méjèèjì láti mọ́ pẹ́lọ́ gbogbo ọjọ́ tí bàdé ò bá mọ́ dé sọ̀rọ̀ lọ́dọ̀ bá wa sọ ìlú méjèèjì yìí ẹ kí wá ní kàrámọ̀ tó wá ń padà tó jágbárù èsàrò ìsọ̀ sáwọ́dí ó èsàrò ní gbogbo òlú náà nìbàjẹ́ wà amọ́tẹ́mọ́ tó fà á àwọn ọ̀nà méjì tá dákọ̀ lẹ́kọ̀ọ́ wà ní àwọn tí ń dá wàhálà ìlẹ́ àwọn jàmáà tó lè kọ́ ní mùsùlùmí àtàwọn gíní jàmáà tó tẹ̀lé torí pé ìjọba àtàwọn olífì kílé àwọn méjèèjì ní kíní nìkẹ́rọ̀ ni àwọn náà máa mọ̀ mọ̀ lọ fẹ́ pé káwọn èèyàn ó bá lè ṣe sáwọ́rọ̀ kan bá lè yarí èdè sí wọn gbogbo òlú tó ní kálukú yíwà mọ́ ní òdí síbàjẹ́ so ìní òun àwa ní ríbàjẹ́ òun náà kádọwọ́ bò ó kí ríbàjẹ́ gbọ́dọ̀ mọ́ jẹ́ ìbàjẹ́ bọ́ àgbọ́dọ̀ wá torí ẹ̀ ní ọyá ọjọ́ agbọ́dọ̀ ọyá ọjọ́ bàtà ọdún wá dáràn ẹ̀ bí sàódì ṣe wọ́ọ̀sì tó bá ń sọ yìí náà bẹ́ẹ̀ ṣe ń sọ̀hún bẹ́ẹ̀ ṣe ń pariwo rẹ̀ pé sàódì ó sàódì ó bẹ́ẹ̀ ṣe rò kó bàjẹ́ tó náà èmi ò rí ìlú náà mẹ́nu ayé tí ìsìláàmù sì rí di jòkó ń bẹ̀ dáadáa tó tó jọba abẹ́jọba sàódì arábíà èmi ò rí ìlú náà mẹ́nu ayé yìí tó ń fi àlùkùránì gbárí tó ń fi súnà náàbì gbárí ipò òun là ń tẹ̀lé kódà báwọn bá tẹ̀lé tẹ́yẹnyẹ́ kọ́ máa parí pé òun làwọn ń tẹ̀lé òun làwọn ń tẹ̀lé kò sí ìlú náà tó dàbí wo tó dà tó bá dàbí rọ challenge ní lúwúlù náà lúwúlù náà wá dé pé gbọ́ ìjọ ìtọ́jú ń tètò ìjọba wọn gbogbo àlámọ̀ rí wọn lórí ìsìlámù ni kò sílùú náà ìsìlámù Saudi Arabia yìí nìkan náà ṣẹwárí Saudi Arabia yìí àwọn tá à ń padà rí tí ń bà wá nú jẹ́ yìí náà ẹ má jẹ́ ń tàn yín o ogun méjì ní ìjà Saudi débẹ̀ o ẹ jẹ́ jẹ́ kó ní pé lórí Saudi o ogun méjì níta Saudi débẹ̀ o ogun àkọ́kọ́ ogun ilé ogun kejì ogun òde kí lógún òde ológun àwọn ọ̀tá àwọn ọ̀tá ti fojú sí Saudi Arabia lára ní ìfojú sí pé àwọn náà ń ba àwọn jẹ́ àwọn náà jẹ́ kí Islam sì máa rí spread terrorism tó wá ń parọ́ rẹ̀ mọ́ Islam wọ́n wá ń lé ń gbé lórí Saudi Saudi wọ́n ń ta kíní òní dànù Saudi ń tàdà nígbà ìṣe terrorist àkọlà ń sọ́sọ̀ terrorist Usama bin Laden tó fà wá mùsùlùmí lẹ́nu láyé lónìí ọmọ ìlú wo ni ọmọ Saudi Amẹ́ríkà ló tó ní ọ àmọ́ ọmọ ní ọmọ Saudi wọ́n mọ́sálásí àwọn ọ̀ràn wọn ní ti bẹ ní tòsí haram ìní àrùn mọ́sílódé ńlá dé àwọn ọmọ nàìjíríà apá àbí tó wà ìbẹ̀rẹ̀ ọmọ nàìjíríà lọ sábà dé ìjọba lọ mọ́kà ìwà ìtì báyìí jẹ́rọ̀ so ojú àwọn ọ̀tá pọ̀ lórí Saudi àwọn náà kọ́sọ̀ tẹ́rọrí àwọn náà ṣe kìrí kan àwọn náà ṣe gbá bí pressure yẹn ṣe ń pọ̀ àwọn mùsùlùmí náà ọwọ́ ajá kìkì ní ìwẹ́ máa jọ bí òdodo pẹ̀lú àwọn ìwà burúkú táwọn kọ̀ọ̀kan wù àwọn tó ń dà lórí lórúkọ Islam lórúkọ súnà ṣẹ̀rí bí pressure yẹn ṣe wá pọ̀ yìí ìjọba òun náà yẹn làwọn náà ìjọba rẹ̀ ti di pé àwọn fẹ́ wọnú ayé náà nínú world adẹ́kọ̀ọ́ pé sàwọn dìbò rọ̀ jẹ́ ìlú ńlá sábàdẹ̀ ti fẹ́ ṣe bẹ́ẹ̀ àbíkan mọ́ sí kí ni compromise àwọn ibi tí wàhálà ti wà nìyẹn àwọn problem tá a ní gẹ́gẹ́ nìyẹn ọlọ́mọdé àdájọba yípadà sọ́wọ́ àwọn mùsùlùmí ká lè bẹ́gbẹ́ pé ká lè báyé pé òun ló tó wá di báyìí pressure ń gbà ó ìjọba sàwọn nínú wa change ó wá di fáwọn náà àwọn tí ò yẹ kán lè mọ́ gan wọ́n lè mọ́ wọn nìsín gbogbo tí ò yẹ kán já gan wọ́n ti ń já nìsín ilé ò ní ṣẹlẹ̀ mọ́ ẹ̀rí bàbá lórúkọ pé àwọn fẹ́ fáìtì terrorism tọ́lọ́gbọ́n àwọn tẹ́rọrìsì tí wọ́n bá máa dákọ wọ́n máa kọ́ta alukur'an wọ́n máa kọ́ta sunna ìjọba Saudi pariwo alukur'an wọ́n pariwo sunna àwọn tá wí láwọn tó rìn tí wọ́n bá pariwo wọ́n bá pariwo ní alùkùránì láwọn orísúná làwọn wà orí ìlànà àwọn sàábé làwọn wà ìjọba sàábé náà pariwo pé alùkùránì ìjọ ẹ̀sùnà eh, àti ìlànà àwọn sàábé tí a rí ní kíní sí lọ tọ́ àwọn tẹ́lọ́rìsì wọ́n tún pariwo pé inú àwọn àfá àwọn oníbù tẹ́lẹ̀ inú àwọn àfá àwọn oníwọ́n bá bu wàhábì ìjọba saudi eh, inú ẹ̀ ní alàlámọ́tù muhammad ibn abdul wahhab imam ibn alamujadid ibn alamujadid ọjọ́ gani wàhábíyà wàhábíyà eh, ẹ̀yìn lẹ́jú wọ́n dàgbò wàhábì ọ̀dọ̀ yìí ló ti wá ẹ̀yìn lẹ́ndà ní kìníkan kìníkan ẹ̀yìn lẹ́ndà láyé ẹwò bí wàhálà ti ń bọ̀ ẹwò bí wàhálà ibi tí wàhálà ti ń bọ̀ rẹ̀ àtàkì mi wá pọ̀ látọ̀dọ̀ àwọn ọ̀tá lórí ìjọba Saudi ọ̀nà kó bá fọ ìjọba náà mú ó sì máa tún wọn sọ kó bá mẹ́sẹ̀ wọn ní àwọn ogun àwọn ọ̀tá nù sẹ́wọ̀n ìwọ tó bá pẹ̀lẹ̀ ní wàhábílìtì onítọ́rọ́lìtì lọ fi wọ́ ayé ẹ̀kọ́ ni àwọn gbogbo àwọn ọmọdé wà nàìjíríà amẹ́pẹ̀lẹ̀ àbáwọn adákọ̀ ló ti bá adákọ̀ wà lọ́wọ́ wọ́n sì lórí lànà nẹ́bí làwọn wà àbí dákùn sí ànábì lórí gọmọ sí bọ́dé sí ṣé mú sẹ́bí àwọn gọmọ sí bọ́dé sí ṣé mọ́ bá àbúrò gọmọ sí bọ́dé sí ìyẹn bá fìdọ̀bà sàwọn dínà mọ́ sọ àwọn nǹkan mi láwọn ọ̀bàrà sọ pé ah ẹ̀wọ̀ àwa ìlànà àlùkò alábẹ́tẹ̀lé o wọn rà buhari àfáàní lọ́dọ̀ àwọn wọn ó fún buhari kọjá ìtẹ́lẹ̀ deny tó láwọn náà mọ̀ pé ìbàjẹ́ tán ilẹ̀ mọ̀ yóò sí lára rẹ̀ bọ́ wọ́n ti sọ wọ́n lẹ́nu wọ́n ti sọ wọ́n lẹ́nu àwọn ọ̀tá òde nu ó lọ báwọn tó dé àsìkò ní o kẹwàá àwọn ọ̀tá olé ee àwọn ọ̀tá olé tán gbénu sàódì gangan tán lọ kéwọ́n nínú sàódì gangan àwọn ọ̀tánulé àtàwọn ọ̀tánulé tó jẹ́ mùsùlùmí ìbàdó eh, ti islam tẹ́lọ mọ́ta lọ́mọ̀dí tí láyé dáwọn náà pa ee aláàtàwọn orí ti pọ̀jú ee mọ́sùmọ́tọ̀ orí ti pọ̀jú ee obìnrin ògbọ́dọ̀ sí kíní obìnrin olè drive àlewóbìnrin wọ́n mọ́tò àlewóbìnrin ṣe kíní tí ẹ̀wà bẹ́ẹ̀ lọ àti ọmọlá ògbọ́dọ̀ ní máhárọ̀mù ní o ní kíní ní o látara bẹ́ẹ̀ àwọn nàìjíríà ti wá àwọn bá tó di nǹkan mìíràn àwọn bá tó ń yára àfá láàrin ara wọn ẹni tọ́kọ rí wá bí lọ ń fún ayé ẹ̀kọ́ from there zina lọ ìbàjẹ́ ń lọ nísìnyí ọ̀rọ̀ pé tí máhárọ̀mù wà ìjọba Saudi fi ju òpínlẹ̀ ọ̀rẹ́lẹ̀ báyìí wọ́n ti gbà pé obìnrin lè wá dá sí hajj kò sẹ́ni tí ó mú ọ pressure ni wọ́n jẹ́ tán pressure yìí wo ti ní kí táwọn ọ̀tá nìyẹn ẹ̀yin mùsùlùmí lẹ̀ jẹ́ gbàgbé tó a nìyẹn pọ̀ wàhálà yẹn pọ̀ so sẹ́ni pressure tó wá ń pọ̀ yẹn bẹ́ẹ̀ mẹ́sẹ̀ rí pressure lọ́dọ̀ àwọn ọmọ ìlú ọ̀dọ́ ló pọ̀ jù àwọn ọmọ arúgbó mélòó ní ọ̀dọ́ tó pọ̀ nù wọn yẹn àwọn ní access kí n ti lọ́nu ayé wọ́n ní tó lọ lábẹ́ríkà wọ́n ní tó lọ London wọ́n lọ kàwé lábẹ́ríkà wọ́n lọ gbogbo ẹgbẹ́ tí wọ́n kàwé nù tó ń tẹ̀lọ kàwé náà dé o àwọn ìwòrí náà dédé yẹn à bílù tí wàá ti lọ yìí ẹ ti bẹ̀ sí ìdè wa mọ́lẹ́dù obìnrin rẹ̀ drive báwo wọ́n rò ó lójó lójó lójó lójó wọ́n ti lẹ́gà láìjẹ́ drive wàhálà yìí wàhálà yìí wàhálà ẹ̀yọ̀ tánú lẹ́yìn nítorí obìnrin ọkùnrin nìkan ló máa fẹ́ dáhùn yẹn ní ọjà kí nígbà ìjọ tọba dé airport wọn ní ìsìn àwọn obìnrin náà tó lọ báyìí tọba dé Jeddah àwọn oníwà àtẹ́lù jọ àwọn obìnrin náà tó lọ báyìí tọba dé Madina nígbà lọ ìta lọ ìṣọ̀fà àwọn ìṣẹ̀lẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣẹlẹ̀ ó sì lè pàmì lẹ́kùn obìnrin ó sì lè àtẹ́lù tiwa ó sì kú yọsí mẹ́kọ̀ fáwọn ọmọ ìgbà ó sì bẹ́ẹ̀ bìbìlọ ọmọ ìgbà wọlé ibi ìjọ kí n fọwọ́ kàn ní fọwọ́ kàn ó sì wà ó fi àti nǹkan tó ti jẹ́ ọdún wọ́n wá di agbègbè tí nìkan ọ̀bìnrin wá ní à ah, pé àwọn èèyàn wà nígbà ìwà ìdíníkan kíníkan èèyàn bá ní ẹranko sí náà gbọ̀dá rí sí lẹ́nu àwọn ọkọ̀ ilé àwọn ọlọ́pàá yìí àwọn ọkọ̀ ìwà lọ́kọ̀ lódò yìí ẹsẹ̀ lẹ́sẹ̀ láti gbogbo tí ó sì ń bẹ̀rẹ̀ kíni tí ó sì lánàá pẹ́jọ́ ẹ̀yìn mùsùlùmí ẹ̀yìn ọ̀tánú lérú tẹ́ kíni olúpọ̀ níbẹ̀ àwọn nǹkan ẹ̀wà pọ̀ wàhálà tó ṣẹlẹ̀ nífẹ̀ ó pọ̀ wàhálà gbogbo orú yìí ń pẹ́jọ́ yìí ni ẹwà ní ké tírù kan bá jẹrẹ náà mùsùlùmí ń lùsà ní ohun ọdún náà tó bá di kí obìnrin mọ àwọn tó báyìí àwọn èèyàn gbé ojúṣe ojúṣe tí yìí ní ti dájú kíníkà gírígá ápùn ìká tẹ́ gbòòdú mẹ́wọ̀n tí máa àwọn alùsùnlẹ̀ lè màbáyì ìjọ àti wá ní kọ́bìnrin máa àwọn obìnrin àti ẹ̀dì táwọn èèyàn tí mo sọ yìí sí ó ti dédé àbúrú ìsinmi sọ̀rọ̀ ní ẹ oníjọba sáré tí wá gbọ́n nìsí àwọn obìnrin náà kó sí wọn ti kó obìnrin síbẹ̀ ìtẹ́bi ló ń ṣẹlẹ̀ láàárò kóbìnrin ẹgbẹ́ jìgẹ̀ lọ́wọ́ mú òun ti gbà pé nǹkan fàárí nìyẹn in tó affect ìjọba Saudi lọ́wọ́ òrìlì àdúrà táwọn ti ọlọ́dà kọ́mọ́sà máa mú wọn lówó gbogbo àwọn ọmọ ọdọ́jú wá bọ́ta lọ kàwé lọ kàwé ní amẹ́ríkà lọ kàwé ní canada lọ kàwé nìkan lọ gbogbo àwọn ọmọ yẹn gidigidigidi ìgbà tó máa dé padà ọdẹ inú ìlú àwọn náà tó wá ń bẹ́ẹ̀ ń di ètò ìjọba kí lẹ́gbẹ́ kó ṣẹlẹ̀ àwọn afẹ́mọ̀ gbé àwọn ìròrí amẹ́ríkà ìròrí canada ìròrí united kingdom wọ́n fẹ́ gbé wọnú ìlú wọn kí ló àwọn náà lè jẹ́ ìlú ńlá lágbàáyé ṣùgbọ́n nǹkan yìí pẹ́jọ́ ẹ̀yin mùsùlùmí àyíjọ́ pẹ̀lú àkókò wá rí gbogbo eléyìí àwa láàrin yìí lóòótọ́ èmi sì wá ń fi gbogbo ẹnu sọ bẹ́ẹ̀ sẹ́ gbogbo táwa láàrin náà àfà tẹ̀kídísù lè láìsí ní lẹ́gbẹ̀ẹ́ tí ń ṣẹlẹ̀ gbogbo ayé ogun táwa náà ń kà nídìí tí kálukú ń kà bí àwọn nílùú yìí inú ìlú ọ̀pọ̀lọpọ̀ wa ìbàjẹ́ yẹn ti ń lọ kọjá bẹ́ẹ̀ kọjá gbogbo tá à ń sọ yìí gbogbo tá à ń sọ nàìjíríà ní obìnrin òní bí ọlọ́mú làákàtún kẹtẹ ẹ̀rẹ̀ nàìjíríà ti ọyírú ẹ̀kọ́ igbó ẹ̀ tí ó ti di nọ́ọ̀mù lọ́dọ̀ tiwa ó wá kéré ní ìlú tẹ̀sí ní bárú ẹ̀ tó tí lẹ́ka máa gbé tó máa ká ogun ẹnu ẹ̀ jẹ́ ah ìlú yẹn náà bọ́nà ṣe ní ká dúró ni ọlọ́dà kò má da wọn padà ọlọ́dà kò má mú ẹsẹ̀ wọn dúró ọlọ́dà gbogbo àwọn tí kálukú wọn rí tọ́kàn kọ̀ yìí ọlọ́dà kò má sábà wá tún o má bá wọn kórìíra ìjọba Saudi o then èé ṣe tó ṣe pé ìwọ ń dọ́ta tó máa ń rí ìwọ ń dọ́jọba Saudi bá ti wá ṣe èé ṣe tó yẹ pé àwọn àlébù wọn nìkan ni wọ́n wá rí gbogbo dáadáa dáadáa tí ń bẹ́ẹ̀ ọ̀wá rí yìí àbá ọ̀ ní dé Saudi Arabia sí kóbìnrin olùwò nìkan gbọ́n wù ọ́ ò ní ìjọba Saudi ìrìn ìlú Saudi Arabia kó orí bá ṣe ń pàwọn obìnrin wọlé kínú ẹ mọ́ dùn láti pán jẹ náà lẹ́yìn ó ní dé inú ìlú Saudi Arabia kó rí bí fọkàn balẹ̀ bó ti wà nínú ìlú wọn tí ó sí lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú jíwá ó ní déjọba Saudi kọ́ rí ìnáwó tí wọ́n ná lórí ẹ̀sìn wàhálà tí wọ́n ń ṣe lórí ẹ̀sìn kọ́ rí bó ti pọ̀ tó kọmọ́mọ̀ pé ó kéé wa ní tìjọba ní ní individual ní ó ní déjọba Saudi Arabia kí ìmọ̀ Islam kó mọ́ wù ọ pé ah ìmọ̀ yìí agbọ̀rọ̀ súnmọ́ wa bọ́dé tó mọ́sálásí ìmọ̀ òmò wù ọ́ ni orí bí ọtí tíìmù lásán bí ọtí kọ̀kọ̀lọ́ tíìmù ni o tó bá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ tó mọ̀ tí tó bá dénú mọ́sálásí ọmọ ní nǹkan mà ní mọ́sálásí ọ̀tọ̀ọ̀tọ̀ sọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ làwọn àlàkọ́ ọ̀tọ̀ ni gbogbo ọkọ̀ tí ń lọ inú ìjọba àtàjọ orílẹ̀-èdè ní bí wọ́n ṣe mójútó àwọn àlùfáà àwọn kọ́rọ̀ ẹ̀sìn lè máa ìjọba Saudi ọ̀tọ̀ ní bọ́jẹ̀tì wọn fún haram méjèèjì haram mọ́kí àti haram madani ọ̀tọ̀ nìyíw ọ̀tọ̀ wá ní bọ́jẹ̀tì wọn lórí ọ̀rọ̀ ẹ̀sìn generally àwọn mọ́tàlá tí wọ́n làwọn tẹ́jà àwọn káwọn tún kọ́ gbogbo Ramadan òní ní ó mọ̀ ṣe ìtọ́rù fáwọn èèyàn ni gbogbo Monday tó ọdún mọ̀ ṣe ìtọ́rù fáwọn èèyàn ló kọ ìjọba tó individual ọlọ́run mọ́ta àpò tí wọ́n ikọ̀ kan wá sí kó mú ní kálukú wa ló ẹ̀dá yọ ọlọ́run ẹ má jẹ́ àṣàbùsí ara wa ẹ sì má jẹ́ káwọn ẹni tó ń jáporó títà òbí ti fún wọn ẹ má jẹ́ kan penetrate wa àlébù ìjọba Saudi ẹ má jẹ́ ó jẹ́ pé ká mọ́ polówó ẹ̀ o bíjọba Saudi ìrìlẹ̀ bá ilé wó ní ìsọ̀rọ̀ ya pé àwọn wọn ní kó pọ̀ à ń sọ pé sọ́rí sí bẹ lọ́dọ̀ wọn o níjọ́ tá a bá ń pariwo wọn tá a pariwo tán bá dúró kí ní ìrìnlẹ̀ tó bá dúrọ́pù tán àwọn mùsùlùmí àásọ̀kún rẹ̀ o àwọn mùsùlùmí àásọ̀kún ni àásọ̀kún rẹ̀ torí ń bí ilẹ̀ mọ́dé ní láyé lónìí mo tún tẹnu mọ́rọ̀ wọn láyé lónìí bí ilẹ̀ mọ́dé yìí ìlú tó sì wà ìsìláàmù mẹ́rin bí i Saudi Arabia kò símọ́ o in the whole world kò símọ́ o in the whole world kò símọ́ o in the whole world bíjọba yẹn parawa bẹnu àtẹ́lù bẹnu àtẹ́lù ta jábọ́ ta jámọ̀ kánà rẹ̀ kúrò lẹ́mí àwọn mùsùlùmí tí Saudi náà wá dàbí pé àti wá ń fojú tàbí wò lúwa náà wo Saudi tàbá ti jẹ́ pé bá Saudi náà Saudi náà mọ̀ sí a ń gbógun ti Islam rẹ o ìbàjẹ́ tá a bá rí kápẹ́ ìbàjẹ́ ní ìbàjẹ́ àmọ́ ẹgbẹ́jọ jẹ́ pé bó ìjọba ni ó ti wó làmọ́ pariwo ẹgbẹ́ ti mọ́jẹ́ ìtàn yìí tásù àṣírí kan fúnra wa ṣẹ́rí jọ́ tíjọba ní bá wó tẹ́lómi ìbá tẹ́ kó bá kálẹ́sì lábẹ́sẹ̀ lóòótọ́ o aburúta tún rí lójú báyìí aburúta rí ló ṣe kí ni jù báyìí àkọ́kọ́ àmẹ́lù ti jẹ́ ká mọ̀ kí nìkan pé tó bá ti dà wọn gbà yìí tábà ti ń sọ pé gbà kan ò da dàgbọ́n nìkan ò da èyí tí ó wà lẹ́yìn ẹ̀ yóò wọ́ sí jù báyìí lọ ṣébi ìjọba àdáwọ̀ ti lánàá yìí ẹwọ́ ti rí lẹ́yìn bó ti rá rí lẹ́yìn ọ̀la la tún wà báyìí ẹjọ́ dọ̀la Saudi nìkan wá kọ́ bẹ́ẹ̀ ni owó Nàìjíríà ṣébi Nàìjíríà ti rí yìí àdáhùn wọn bóòlù ti rí lónìí bóòlù ó ti rí lọ́la sẹ́wàmọ́ tó wọ́ọ̀sì ni sẹ́rí gbogbo láti ń pèlè ìjọba nìyẹn níbi ètò méjèèjì àmọ́ drop wálẹ̀ sí ètò káyé ó dùn ètò kẹ́sìn ó dáa ìjọba ọmọ wálẹ̀ sí táyé òfin parẹ́ nìkan lè lókè ẹ má jẹ́ ìtàn níbi táyé nìsín ìjọba Saudi gan àwọn tó ń bẹ nínú ìlú náà ti ń kọ̀ǹpléènì pé ayé náà ti ṣe kí ni ó ti ń rí bákan ọ̀hún tòtò yín ya ayé wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò lọ bí ti kí ni ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ bí ó ṣe wọn dúrọ́pù nìyẹn bẹ́ẹ̀ ni gbogbo ìjọba tó kù nàìjíríà wa lánàá àwọn ìjọba kan tá a fi pèsè lọ sọ̀rọ̀ pa ti yan náà sí àwọn ìpọ́nlọ̀ jẹ́ wọ́n padà wá níbi abọ́ mọ̀ bẹ́ẹ̀ wa wallahi alladhi la ilaha illa hu èmi ti ra ìmọ̀ yẹn mùsùlùmí tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ìbá wa dá Jonathan padà sí president of Nigeria wá bá wa sọ zamani ìlú zamani àsìkò Jonathan lásìkò Jonathan kí la fún Jonathan la pé a mọ̀ gbé ìkíni fọ́tò rẹ̀ a mọ̀ dáná fún Jonathan a mọ̀ ṣe protest against ìròyìn ọ̀rọ̀ sọ́fídì Jonathan lè pè lámọ̀ gbéjẹ́ Jonathan àmọ̀ bí ilé ẹ̀yẹ́ a nígbà náà ìmọ̀ ìmọ̀ tún yóò sùn lọ lórí tó bá ti jẹ́ mítìlù lọ ọtí ní mọ́mù káàkiri àgbájọ́ ọ̀rọ̀ Jonathan ẹ Buhari orí àti láwọn ọlọ́mọdé lè padà wá mọ́ ọlọ́mọdé àwọn ẹ̀ mọ́ Buhari náà fi tiẹ̀ àmọ́ tó ti nínú ayé ọwọ́ tí wọ́n sàwọ́dí arábíà fi mú ẹ̀sìn lánàá níjọba wọn ti jẹ́ ẹ̀rin ìjọba wọn ti jẹ́ ẹ̀ta ìjọba wọn tàná ìjọba wọn tó ní ẹ̀ẹ́dẹ̀gbẹ̀kì níyẹn kí ló ṣe ondrop ondrop ondrop ní gbogbo ètò bọ́lọ́wọ́ bá ti gbélé ayé kalẹ̀ lọ ṣùgbọ́n ti wá drop yẹn jọmọ́ èmi àti tó kọ́kọ́ kàn wá mọ́ pariwo ìjọba kátàkì mọ́ dí orí ara tiẹ̀ dúra rẹ̀ eré burúkú tí bá jà káàkiri ayé bóò ni òṣè ní jà dọ́dọ̀ tiẹ̀ number one tọ́ba ti dùn tiẹ̀ tán bóò ni òṣè ní jà dọ́dọ̀ ìyàwó rẹ number two tọ́ba tún yìí tán bóò ni òṣè ní jà dọ́dọ̀ àwọn ọmọ rẹ kó tó wá máa ka alásùnmọ́ rẹ àwọn alásùnmọ́ rẹ àwọn alásùnmọ́ rẹ lọ́dà kó mọ́jú àwọn àfa àwọn ti sọ̀rọ̀ pa rẹ̀ wọ́n ti kọ̀ndẹ́mù ẹ̀ Halloween kìí ṣe nǹkan rí Halloween wọ́n ṣe ń Saudi Halloween Saudi nìkọ́kọ́ náà ti ń ṣe ìbàjẹ́ tó ju eh, Halloween lọ ó káàkiri gbogbo ayé níparí ṣọwárí kò wá sí ń tẹ́lẹ̀ máa ṣe ń Saudi wọn tán bá tó ṣe èyí tó tún wọ́ọ̀sì tó báyìí lọ Saudi lápọ̀nlé torí wọ́n di ẹ̀sìn mú o Saudi kọ́ ni yasik Islam Saudi kọ́ ni kí ni o yasik Islam Saudi kọ́ la fi ń wọ Islam Saudi náà rí Islam lórí ire ó rí súnà lórí ire lòun náà ti fẹ́ ṣe é sotíjọba Saudi ò bá ti dúó bó ti yẹ fẹ́ yóò dúó kí ni ká fi ẹgbẹ́ wọn sẹ́gbẹ̀ẹ́ kan ni o.

àwọn àríyá ọjọ́ tí àwọn àjọ abúlà àbí ìgbòlógbé ìgbòlógbé maka ọlọ́sìnítà bá tí àdá àbílá àbí wàtàbà so ìjẹ́lú tó wà yẹn fúrí wọn so ìbàjẹ́ lọ bẹ́ ìbàjẹ́ lọ káàkiri gbogbo akálukú òròjọ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni sọrí tó kàn wọ́n ní àwọn sàbí ànábì tán sórí rí bóò náà ti rìn náà ti ṣe òyìnbí ẹ sàódì wá Halloween gbẹ̀tẹ̀gbẹ̀ kan lálùkù àríyàn Halloween ṣé súnà ànábì sọ̀pọ̀ Halloween tẹ́rà náà náà sàbí sọ̀pọ̀ Halloween yóò bá ti pọ̀jù rẹ̀ mọ̀ pé sàódì náà ṣàṣìṣe ní ibẹ̀ náà báwa tó kù wa àwọn náà ó rojọ́ àtìṣeun náà àwọn tó bá participate ń bẹ̀ nínú wọn àwọn náà ó rojọ́ bá participate ibi ìbàjẹ́ mi náà yóò ṣe kínú yóò ṣe rojọ́ lẹ́mọ̀ spread ìbàjẹ́ sáwọ́dí mọ́ dáadáa náà pọ̀ ní sàmìlì sọ́jọ́ àwọn ọ̀sẹ̀lẹ̀ aláàbíkọ̀ rasulika Muhammad aláàbíkọ̀ sọ́jọ́ ìjọrin subhanaka Allahu wa bihamdik inshallah ya illa anta astaghfiruka wa alaikum wa rahmatullahi